wannan jini da ya tsara laini ne wani aijo na ugbe tí ó ti bukata ya yi jiro a ẹ̀kọ́ búté isi ẹ̀kí ẹ̀mẹ̀ lábẹ̀lẹ́mẹ̀ ní ìyàwó náà àdìwáyé sí méjì yẹ láti pé àìbá àwọn náà ẹ̀nà tó ti ọ̀pọ̀ ìyàmọ́ òtútù rẹ̀ á ní àìyá ṣùgbọ́n ojú àǹfààní rẹ̀ àbáyé àìkíyàrí ṣùgbọ́n ojú mẹ́jọ àgbóra nínú àgbáyé rẹ̀ lóyún láì bí títí lọ ṣùgbọ́n lóòwò láì kàn tó ti gbogbo wọn lọ́mọ láì dé pé tó ṣàmọ́ ìrọ̀sùn àdéhùn kan ó ti rọrùn بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن اتبعهم بإحسان إلى يوم الدين اللهم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم يا معلم آدم وإبراهيم علمنا ويا مكرم سليمان فهمنا jama'in musulunci ya fara ma yanzu lokaci na na toshi na da ya yake yin zage shi an samu tare a cewa ko na ji toshi jini mai yawon da yana ẹwọ́n ẹ̀wọ̀ agbègbè wọn na tó ṣáájú lápá oṣù ya wọ́n yìí lè kágbó ya òun yìí lè yẹ̀wó ya mímu wọn lẹ́ẹ̀dàjì tó kún dẹ́yìn tàjíyà zàbá ìjọ gẹ́gẹ́ tàjíyà ìzàlùkà ìjọ lẹ́jẹ́ ilé kùnbáyà alùkáìrì kúndẹ̀rẹ̀ àmà olùzàbá ta kùnrẹ̀ gbogbo bèèrè akùnrẹ̀ nínà iye bàrẹ̀ bọ̀bárì ẹ̀sìn alùkáìrì kúndẹ̀rẹ̀ zai shi mace alkhairi wata walada biyu goma zama musulmi shi alamari ne sa ƙarshen ne yawon kushi ga yanzu sun guda dai musulmi shi shi rayuwa don kiyan musulmi shauka shi ke shi rayuwa don tashiya man shauka ko tashi makanta shauka san turo na yi wula shi rosa ide zuwa ga ide wa sai dai san turo ita al'amari na shehu ya sai mai shonan dogon rigar da na so shabarci ya yi alkin domin dubi bai dashin shi da na so shi kwanar da yi al'amarin farko ugayi yau agbọ̀rọ̀ lè ké ọ̀rọ̀ mọ́sílẹ̀ṣì òjẹ̀rọ ẹ̀rọ̀mọ́sí iye ṣe àwọ̀ agbọ̀rọ̀ lè ké àwọ̀ tí wà lọ ومن يومي تعاقد شرعي بين رجل وامرأة يقصد به استمتاع كل واحد منهما بالآخر وتكوين أسرة صالحة ومجتمع سليم. هي ولو غير لفظك لا تشيء ete kwenye mwisho tendo la sheria ndio ina Udi tendo leo mjeliwe na ile kwa udani na dake ndio jina. Ah, espacio ndio sheria na kitendo na dadi alikuwa ni tendo letu kwa kona. Amma kuka kwa Qur'an da da bayi ga na yi aya da ya ne. Ajaja sepa. Ya elewai ẹ̀bùn wá ní ìjẹ́ wá ní ẹgbẹ́ lè gbọ́nà wá ní ìdíká tábùrù ìyàwó ká tábùrù ìrẹ́ àjẹ́ wọn náà wà tó alkhairi rayuwa wanda bi wanda da zai ga kuma yin da waje shi waje ba da ji musulunci ba zara al'ustar da kuma yi ga gannashi na shan al'albani rahimahullah na ka ifatu salatin nabi nan gaibu yowa ga wayewa daga sama ci gaba wuta za a kai mu zaunata islamin fi kulubikun tukan lakun ala arzikun yadda mai musulmi ne zan don lura da wani musulunci lokacin da ya gomo lokacin da ba musulunci ya ji shi inye gashe inye musulunci amma gobe yi da jirai su eti gwe adini wa gwamnati da wani shi adini wa kudin tafiya adini na lokaci wani yawai wai tuba tu ta ce yi wa kujintiyo e ba na lukwana e wani wagali da bai yawon ya tani tuwe yanzu e a tsohoke imani ruwa gwagwata mai musulmi shi e jira wani da wani bayan e takwini da ofanni tariha a je zuriya wani a je sosai wani Mai to amfani shi ya e kaka na da ní àǹfààní yàwó jẹ̀máyà òṣèré wọ́n ìbàkà òǹdásílì lọ́ṣẹ̀rì yàwó wá jù lẹ́ẹ̀dọ́ àwọn ìgbé dáadáa ipa yàwó ké lẹ́ẹ̀dọ́ àwọn ìgbé tẹ̀sí bọ́ ara títí ó ṣìgbà yìí tí ó tó tó من الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم ẹni sùúrọ̀tù nìta àbẹ́ tó ṣe bàtàyé tí ẹ rán ya ayé ọ̀lẹ́bí na àwọn ìtọ́kù bá ya ayé ọ̀lẹ́bí ìtọ́kù rọ́pàá الذي خلقكم من نفس واحدة زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام jama'i musulmi da ayan ne ji shara'i ile yau eko biyo yadda da nifa ne bai gare da adamashi lalan ga ofasta min huma rijalan kafira wa nisa'a wale kuma kafin wuka bayani ke ne bishi ya annabi adam da na hawa wuka mafi ebabu a shagawa tuba ba yi gani da ji zai a shaga la eji ba ji

da mushi jama'ar musulmi shi mai amfani ya ruwa cuta ya zo ga wani da ta tabbata wani da ya zo ga wani da tabbata yau ka fi da zargade giyan annabi adama shigo mushe to ci shi na ɗan ba al'amari yan zagi na mai yawa ba zai fi sha ne a gudana bawa ci gwamna shiga ga wannan fiti da ya farko na kayan ci ya ce ke gwada aga wani kuro ga fiti na da afari ya shawa ya ba yi yau ba fari ya wani ba ci ya zo bayan faru da gaske haru ne na shigiya na da adam na kiri adé pèsè ẹnà ọmọdé gbàdọ̀ sọ̀rọ̀ akọ pèsè ẹyà ẹ̀dà tàbí lọ́wọ́ báyìí rà. ewúrẹ́ pèsè náà yẹ káká ń tà káká ń fa ìjọ òdì pé gbàyà ìdí rẹ̀ ìdí hàn pèsè ẹyà gbà. ewúrẹ́ èyí ló ṣe náà fún ebi òṣì ìdí àtẹ̀lẹ̀ adáwọ̀ ṣe náà. ní àwùrá lẹ́tọ́ àgbàdo ọkùnrin lè mú náà ó fẹ́ ta lẹ́tọ́ àmọ́ lè mú náà wọ́n ṣe àwọn obìnrin àmọ́ ló ṣiṣẹ́ àṣà. وانتبه يوم كثيرا لولا أرضين على جنبك كانت يدي تيب شارك وارا كثير با ẹgbẹ́ ìpìtìlẹ̀ èdè ẹgbẹ́ ìgbàgbé wọ́n ká láàbù tó èdè ìṣẹ́ àtẹ́rẹ̀ àádọ́mọ̀ bá bí olùfẹ́fẹ́ àárín rẹ̀ èdè ìgbẹ́fẹ́fà lọ́wọ́ ẹ̀wọ́ ó fi kẹ́ndọ̀ lọ́wọ́ ẹ̀dẹ́ náà gbogbo ìgbẹ́fẹ́ mùsùlùmí ṣe àǹfààní pẹ̀lú yàwó láàbù látọ́ta wọn ti rí dáadáa ẹgbẹ́lọ tó yí páyàwó wà láìsọ́ àwọn yálà sí kẹwàá rí àǹfààní bá sí lẹ́lẹ́ àwọn yọ̀rọ̀ ẹ̀rọ sí méjì wùgá yìí rẹ̀ ìfá fòlùfòrò yàwó wọ́n jù wọ́n yà fún àwọn bí yẹn زمن النبي صلى الله عليه وسلم كيغان فإنه أغض للبصر وأحسن للفتش ولم يأم فانيه na wani zangon da lajiyawa na toce su garbaɗe da ƙor'ano na وليستعفف الذين لا يجدون نكاحا وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله Sọ́ṣẹ́ ni a ń kèrè ẹgbàrún fún òṣèlú ìṣẹ́ tó dá púpọ̀ àwọn láàpẹ́ àwọn ẹ̀wọ̀n ẹ̀wọ̀n. ewé wà ṣe bẹ̀rẹ̀ ọ̀gbìn ara ta ó náà tó mú ilé yìí nínú ẹ̀wọ̀n náà wọ́n yìí nínú ẹ̀wọ̀n náà kò tó ṣe ṣe ìgbàgbà bẹ́ẹ̀ nínú lọ́wọ́ ilé ẹ̀fà ìgbè ìlànà ìlànà ìṣèkú nàní káàkiri ṣàtà ìròyìn ẹ̀wọ̀n ọ̀gbà ọ̀rùn ìfọ̀gbì bẹ́ẹ̀ ìṣìkágbó ní àwọn ojú láńgbé ààrẹ owó ló ń gbé iṣẹ́ rẹ̀ tó من استطاع منكم الباعة من غير الباعة ولا المعونة للي أنفق domin yawon fata daga baya wajen tiyarewa kafin jima'i da yawon mudana iyayye na jiro suna biyu fata zai faɗin da kilo alba'ayau zai ana fara marin da yana oyi da wata ce jika sun ɗaya kwaso ba to an ta shi wata da na ba'azu man ji da ka ya zama shi don zagi na wani wawan da kawai da kan bai a wajen mini ya fa musu yi wa kukubike ƙura kukubike a halin jiri exercise ne na kafashi da ce bon ɗauke shawa a masu lokaci tsallashi da da rikiya ya buri cewa ga kokori na ji biliyon wani rubuce shi gama da sakar nuru shi wani ruwa ƙautar da lokacin ba mutane ya yi shawara da taimakon ko shi mai ẹ̀mẹ̀ lè bá tẹ̀ ọ̀gá àlàfò wà ní ṣàwà àwọn olè ìjà tí kí ní ẹ́ sí gbogbo jìlẹ̀ ààrùn ọ̀rẹ́ ọ̀dà àlẹ́ta ẹ̀mẹ̀ tó lè ẹ̀jẹ̀ ṣàwà lè bá ẹ̀wọ́ lẹ́kẹ̀ẹ́ pàṣà lè bá ẹ̀nà wà nílò máa ìlà àtùmí láti ìjọ́nà lọ́jà lẹ́yìn Muhammadu tí ẹ̀ náà láàyè títí lẹ́rí àjẹ́nà àwọn káàlẹ̀ náà tọ́ فإن ريئها لتوجد من مسيرة كذا وكذا jẹ́nà jẹ́ tí ó jẹ́ bí tí ó yẹ àjòjẹ́ ọ̀dá láti ẹ̀dá ẹgbẹ́ wà á ti fún wọ́n ẹ̀ pàdé tí ó mọ̀ pápó gẹ̀ àlẹ́bí mọ̀kànlélẹ́ṣára tó náà ìjìdá ọ̀rẹ́dẹ́ gọ́bà ìrẹ́ ìmáà nìyà jama'in musulmi da amfani kan shi na gaya wani وغير قيام الزوجة للمرأة بالرعاية والإنفاق واجب لا تباكي كده ووصو èyí mùsùlùmí wọ́n tún tó ṣe lọ́nà sára bèèrè ìrìnà yìí dàmú àwọn káńtó lòun ṣe ń lọ ẹ̀wà àà láà fún yí náwó ìdánwò yóò sọ àìsí òun jẹ́ lọ́nà ẹ̀kú rẹ̀ lọ. dàmú adéwọ́n akpọ méjì lábẹ́ àwọn àyíṣí èyí náà fẹ́ẹ̀fẹ́ kú yìí tí wọ́n láti lóòrùn mú kẹ́kẹ̀ẹ́ta òun lè kẹ̀ẹ́ta ó náà ń ṣà wọ́n ti rẹ̀ lẹ̀gẹ̀ láàájí wọ́n lè dá ẹwọ́ kààmù láàárín pé lóòrùn dọ́lẹ̀ ẹ̀bùn jìnà òun ní àǹfààní àwọn wá jùlá hákí èyí làyí ánìyànlọ́wà yìí lóṣù Ìgbàlá Kùránù rẹ̀ gẹ̀gẹ́ àbùrẹ́dá ló kàwọn nìta. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات غير ما حسب الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن واهجروهن في مضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كثيرا jẹ́mọ́lẹ́ òṣèlú ilẹ̀ ààrẹ ìwúwa ẹtíwò ẹtíwò àǹfààní kàrà òṣìkò lẹ́tàtí bàbí lọ́la اتيا وجونا الرجال قوامون على النساء إلى بعدي قوامون زي إلى جايوني وانا أجل زي jagoran ciya yau a ta yi kwaro ya zage shi wani bayan da cewa bima kwazan allahu ba da hukun adaba e kwaci wanda ci na toci wani laye da wani ta fi da wani to kwaci wanda ba yi da na ka fiye zage Many of the lecture to be done by this event, they will be bound for moving and whining. Ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ilẹ̀ àjìnà, ẹbàlẹ̀ tí a bá yí ilẹ̀ dára, ló ṣe ilẹ̀ àwọn ọ̀pọ̀ ètò kàtàkẹ́lẹ̀ ní àwà lọ́wà lè tásùnà tó máa dá àyàwó. Tó rà ṣe, ó lè máa ń sọ gómìn àwọn ayé. Torí àwọn ṣe mọ̀, ẹwọ́ máa yẹ ewu, látọ́jà mọ́ ọmọ sí àwọn aláhàkùnwà, lẹ́wọ́ sí lè máa ń zai amfani a nauyin zanzagila da yi karata ce mace wani wanda su na toshi gogo kame a wani bishiri ya shida mai amfani a wani kai usulu sakan wal'on wani lamba wani hajiyar mace wani lamba ke lewa ke tsanina lone tsanin da na hankali tu don mai baka tutuna wasu kasuwanci ya abokan da shi kuwa wanda wanda da rai nan wanda da damu nuna da ke da kesha ya zangon da e wanda ya rayu mai kuma bai bai waye muka su tuno da abokan da shi wasu wanda wanda da rai nan gbogbo iyawan waju bidiyo waju lásàkéde wà kéta rai nan توصيل لما توصيل ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا أن خلق لكم أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون سورة الإسراء وكيف بغايه سورة الأعراف وكيف شاء الرجيم الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها

Aí, quando quando ele vai na maçã de dia, onde ninguém vai onde curou, abre que onde curou. Levanta a maçã de um lego, tira ali, depois tira de dois, transforma um euro. Eu falei, então, eu falei, que mais, gerei, não, ainda, ainda, não, bem, de nada. Aliás, alguém, mas é muito antigo, gerei, porque eu estou lugar com ninguém. Eu vou dar uma boa minha roupa, até parei, eu acho. Zanto, tinha, eu eu vou, o João, que é a dona de Pina. zai ma shirya boko jama'in musulmi shirya wani ke bukata yake yin addu'a addu'a lọ́tọ́jì bàtà yìí tí àdúrà ẹ̀rù ìṣòro jọ sọ́tọ̀ ìpòdánù tí a dà bẹ́ẹ̀ bá rọ̀bánà àbúrà الذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما أدوه ونقوم ونقوم فتنا لكتوش ربنا أبنا من أزواجنا وذرياتنا قرة أعين سبوجة شبيعي ẹgbẹ́ ọkọ̀ ìyá ṣe ẹgbẹ́ ìrìn ìdíkà mọ̀ òṣèlú ẹgbẹ́ tí ìdájú bí àdíwà kí kí máa àǹfààní pé àwọn ìyá ṣe àgbò ẹgbọ́n lè ṣe náà lè dáadáa ọ̀la ikú bá tàbàṣe ní ìrọ̀lẹ̀ ẹwọ́n àṣìlẹ́lẹ̀ àṣáyé ìgbésọ̀nà tó ṣe gànà wọ̀nà blú kòmbèlò káyẹ̀ wọ̀ ṣáró fẹ́tìnà yàwó àlọ́káyé ìrọ̀rùn wọn ni àjẹ́ bìtì ní àìsàn lọ́sí dúkìá àlọ́káyé ìrọ̀rùn wọn ni àjẹ́ bìtì ẹ̀yìn كان رجل بعد خير ولم يدعي لتبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا gbogbo jẹmọ́rẹ́ ọ̀dọ́lẹ́sì yàwó ní ìwọ̀n òjúkúrọ̀ mini amfani ètò ṣílẹ̀dẹ̀ àwọn ọ̀gá ìṣẹ̀mọ́ ayẹ́tò ní ẹ̀lùmọ̀wàá yàwó ètò àgbà ètò gbogbo medicinal kilo medicinal kilo e shida ya wani tsaka ke ba ni kwashe ruwa gbogbo jama'a wato da shi ba don doro fe da ya girma ba da sha ni ya wura e wani ya shida wani ba al'aira e tuwara wani tsoci jiye pambalin da shirku ya ne aya no shogai bai wani ga yi gaga والذين لا يدعون مع الله إلها آخر والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون النفس التي حرم الله ولا يقتلون إلا بالحق ولا يسرون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما jama'a musulmi shi yin amfani a wurin tsada ke kan fashe luba na yi duka ba irin shi gwada har mai shiga mílíkìrì ìṣídájọ́ àrọ̀ rẹ̀ kíkìrì gbẹ́nà gbàgbà ìṣídájọ́ àwọn àwòrán àmá ìṣídájọ́ tó kàmúta mẹ́jìlá náwó ìdè ìrọ̀ ní ìṣídá lẹ́yìn lòdá ìṣígẹ́lẹ̀ yìnyán ẹ̀rẹ́ tó kú sí kẹtọ́lá ní ilé tí wọ́n ẹ̀lọ́ dáẹ̀ tí lẹ́gbẹ̀ẹ́ yìí mohamed ní kéré yìí nà ní ìdájíkà lọ́lẹ́wọ̀n ẹni pàdé ajaga ẹ̀dùn bẹ́ẹ̀ ṣe gẹ́gẹ́ ilé látọ́ṣì ṣẹ́kọ̀ọ́gbà ní àmúlápàtò fìdíò láàrùn ọ̀gán náà yíè ṣe dájú ṣe yé lọ òye ṣe dájú tí ó kàná lóúnjẹ ló ń bá owó sí ilé lọ́dọ̀ jọmọ́ ẹ̀mọ́ tó fi ولو لم يكن من عمري إلا عشرة أيام لهبطت أن أتزوج لكي لا ألقى الله تعالى عذبه قلت لي قال يا لاباري إن كنت كنا ليلة إن كنت to da sai ce buri na milaya wanda ya ji milaya da tuto ce biya hali ya kamo ba kwallon jama'a mutum shi ya wajen da mun muhimmanci idiye ganda al'amarin yawai musamman egin zargin shi Na gama na gami ne wajen asara Sani, ina shayo ne ya shiga yi baliki kokari a kan dondo a wani zargi da kirki da alaƙiyar waye gashi ibn wanda fele ya yi wanda ya turi ya shafi ko faru ba she sai to ja kwallori kata alfata da yi ya fi da zarin rowa da ka ibn nan to shi wani ya wa nan shi wani ya wa gogo je mai mu zuri shi bayani shi bai tsaro ya ki muhimmanci ya wannan ku mu zuri shi a ja ya shi ya gara da sallallahu alaihi wasallam ya ke ga ya ki muhimmanci ya wa وحبب إلي من دنياكم النساء والطيب وجعلت قرة عيني في الفرج أنا لا تفهمين كتيجة ليه من هو غير وسيلة بالماليشيا إيه وكيلو من لا أنفعني لديها هنا a da layar da yar yaske in za ki shiga yi masu abin gulguli wuta da yi ga yabe da yaske da ya za tu ne wacce shi kuwa shi da za ki yi da kwana dole ya zuta shi kuwa ta a gari mai gadi da shan a gari mai je na furiya da kira gona ina cici a wadda yi da wani dole na ilimin shahararra ilimin shahararra ta rayuwa

jamhuriyar musulunci ne muhimmanci a wajen ibn abbas ne da la tazawwaju fa inna yawma ma'a tazawwuj khayrun min ibadati kala'a ejiyawo egbona ààrẹ zayawoci ẹzayawoci alkhairi na daya wajen wani wace a zanzara ina ciki ba da ya kaza a shara a ke gudabe daga bakon kwai sunan nan zai amal wura an bada a ga imama amal bin ambar lokaci da yi mutuna zai na yara abdullahi mai lafi kuriya na abu abdullahi na da yi mutu da yi za a barka ko yi mai da a da lokacin da ya abdullahi na suna kiri faru yi na ake haka da mutane da yau amma ko ba ce ba ma amma zai hanbar waya wuce wuce wuce wuce wuce wa aka wa a aƙida a azaba min na gowar wasu ne kuna gami hasilin ya ce ba ete ba mu da kaunawa in gana ya ko ba ci waya wuce da zuciyar lokacin bayan musulmi shi ina ba ta yi kuma ya bayan bayan musulmi shi ya wajen alaƙai da shi kakaye emanci shi a ƙarshen su ba e yiwu shi ka da makaranta uka ya wura uka ya wura a fiye labarin zargin shi na da zaje profeso ilimin ya zama ne ẹ̀nà ń gbàyí tó ní ilé àjọwọ́ wọ́n lórí ìdọ̀rúra báyìí ń ká àyè ń dá wọn tó ti ra jẹ lọ́tà kàtún lọ lọ́wọ́ ẹbí kàtún wọn ẹ̀dá ẹ̀ṣí wọ́n lé náà lọ́dẹ́ ìdílé kàtún ti wà kàtún ẹ̀ di wọn wájá ẹni ẹ̀rẹ̀ mọ́ lọ́wọ́ الصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يؤمنوا الله من فضله والله واسع عليم فاجعلوا أنتم الأيام منكم من آية من وقوة واجب ويكي ونيولي mai abubuwa ga yin zanuwa ya Allah tin e e da ya bari to sha ken do dan sai ta ala zai ali ta tin go na e zanuwa yi e ba ali na bega ato afai ahaku bi nafsiha ato da iya da ya wani hali na mutum cancanta ya tita shi bi ma na ga yi ne wani ya tita shi man da ga ya ga mutum bai da Ibu a ali da da dai daga yake ki bai ki muhimmancin wajibi من حديث لإبنه كنا غير ذلك إلا الولي وشاهدي عنه gbogbo ọmọ jìgá ayà ní ọgbọ̀dọ̀ tó yìí òun náà dé gíngbà yìí àdéǹdà ko dàkú kó yé jù da gini da na fari kodo ya zan da shi to sai ce ga da ne bai mace shi ga wa an ki wun ayaba ne ko ba gina shi ga yi na na ba gina shi ga ba na ya kwamu ya kula da yawo wa an ki wun ayaba ne ko wa fara zama mai riga wacce kuna wanda ya wanda ke yawa ga asalawa lakini za a yi ne ya wacce wani كيف النبي صلى الله عليه وسلم قال لا إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه برضه قلت يصير هذه الفاقونة ها قلت ليس لا نقع طيور نقول لك ebole ba gondon do an da ji mu wani la kirki a wa da ba kai kare ebole wa ji yora kanci wa tuna fi wa ji mutunci gogo ga mala man ji ga mu ci ko ne wa go kula wa yake ajini dan da wasu wani ebole la to ja ji ya ji ama bu bi ja da da kan shi gogo so ya yi wasu wani jama'a mutunci shi ni na Allah ike fa neman shirya wani zai ne jama'a a nan rikita shi jama'a da yawon na shi ada kaya ada su da shi da shamiyar adini da da rikita na da yara mene su ka da shaharci da wani mai ajiyawa zara da sallallahu alaihi wasallam da lara ba ni da tabirin ba an koke wa na ibada mai hajjiyar wani da bai rawaya musulunci musulunci ke ko shaka gaba da bai shi ba da sallallahu alaihi wasallam a cikin wanda mushi na to abu darda na tsaya da yi yi har yi nushi fila zai a samar ba da zai yi wuce wani wani ta ta yi ta wuce ne ku muturiya shiga ibada ta wuce yau wani da shi shi wani wani ba da ba jama'a annabi isa shi ina da yawan wani da alamari ko ci sabida ni wani zai ce wa rabani ajiyawa ibada aliyu kendo na dé ba ìje báyọ̀ tùdó ìjọ àláyà ṣe kọ́ńkòjì bí tí ó ṣáájọ àmá ló lè gan ẹni tó ṣe kátàtí lọ wọ́n lè ṣáwà wọ́n jù òun gẹ̀gẹ́ nípa tí ó sẹ̀lú ìdìrí ẹtí kí ìwò etí ẹjẹ̀ máa ń lọ́tí ilé iṣẹ́ ìyá ẹ̀sùn mẹ́rẹ́ tó ṣì ayẹba ìdìbò àti báyá ayẹba ìdìbò àti báyá kí ìjọ ajẹ́bùká tẹ́ ẹ̀wà ìbára sáà yàtọ̀ nga àmà ayẹwa tó jẹ máa ń lọ́tí náà ẹgbẹ́ wà àdíjì nga àbẹ́rẹ̀ wọn lọ bí ó ṣáwọ̀ rẹ̀ ẹwọ́n tó ń gbàgbà yìí ó gbé ẹwọ́n ní àǹfààní rí náà ẹwọ́n wọn náà yí báyìí gbogbo gbogbo ti rọ ọrú rọ ẹgbọ́n ní ẹ̀fà ìgbọ́ ìkárí ṣàwà ìkárí ṣàwà ìkárí jọba ẹ̀mọ̀ tó lè ṣe mí ni ọ ìlà nàlẹ́ṣe ìyàwó yé náà wọ́n á di wò lánàá ṣàwà ẹ̀kàbí rẹ̀ náà di ìgbẹ́lá kò sọ́dà ìlọ́ìlọ́dà galewa sai musulmi ina yi girma ile ba kan ne zai na su ba kan da ya ala ke abu lokaci kiyo lokaci na su yawo nuwa ya sha'awa na wafe baya da ke ala kajewa wafe baya lafiya ba kan wuce da zai na su na da bagar gogo man jina illa wuyo rashin yi a wasu nuwa ka fi raka wuyo kusan ba wani ne wani fitina ba so kuma ya zai yi fi kawai àṣàdá míyàn aláàbọ̀yàn èṣù ìyàwó wọ́n lè tún sàgbádá kí ọ èṣù dá pẹ̀lú àṣàṣì wọ́n kèrè túbà rúkú lẹ́ṣì èṣì àwọ̀dá aláṣẹ àwáyà sáàgá àgbàbí wà lè kọ́kọ́ àdínkù pẹ̀lú àṣàṣà lọ́pàá ṣáà ní láti kú ṣàkíyí máa nìsí tí wọ́n ìkọ́ àti túbà àṣẹ́ àwọn jìnlẹ̀ ẹ̀fí transfàṣẹ àwọn tó ele yẹn ń pàtó òṣìṣẹ́ náà ẹgbẹ́ káàkiri pé transfàṣẹ wọn o òpé tó ṣù ìkédéjọba òpé tó ṣù àmọ́ àwọn abẹ́ Ele ti ṣiṣẹ́ náà ló ti não kéwàá náà ó tó não níbi ìgbà ele. ó di ẹ̀yà èyí ńlá ṣe káyọ̀ ọmọ não wọn ayé èyí wà ele. káàkiri wọn o ẹgbẹ́ lẹ́sìn àyíká ìdè èyí ká ewewe yelu kawuya kungatya amalila iwapo tibira kuchali labi gogo sepa uchigogai dabentoshi ebona mnagai ibona jeja egaya inda akramakum inda allahi akab kudi beje beje kana ko beje ile kana ko beje jemanga na ah bitta ko ko zamanar shehu sa'adi idan da aka isiru makwai turiya na imayya shekaru ɗaya rahimahullah kuma ne hukwa da zarge ya yi da yawa ce ya gina kuma ya nabi faruwa ya nabi yusuf alayhi salam umarci da ya gabe na ran zulai kai umarci da ya gabe na zagi da jike da ya kan ebe zulai ba arwa sai bayan kafa jikuri amma wanda ilimi na soja yi na sai bayan lafiyawa ebe nan gani ilimi na na soci jibunawa wuce sai e bayan jikiru da zama ko kasa jikuri gbogbo jama'a masu zubi gaya wuri ba sa yi kan doro wajen adini adini ga Allah ya àmá tó ṣe kú ṣe bá alhamdulillah ẹgbẹ́ káyà àdìjẹ́ mẹ́jọ ajá ẹ̀rẹ̀ yìí lè wọ́n wá ní àmá yẹ ìjà àwọn kára ẹ̀ jálùkù ìyá ṣe káyà ọmọ kẹta wà lọ́wọ́ káyì ẹgbẹ́ náà kò sọ́mà lẹ́yìn gbé pọ́pọ́ náà lẹ́yìn gbé bàbọ̀ ní wọn lọ káwọn jẹ bàbọ̀ náà mọ̀ lẹ́wọ̀ àwọn ọmọ ìfẹ́ ah, wọ́n fẹ́ bí ẹbí واشبه ذلك ابن وليك اذا تكين جبن وهو مبين سقوه باب خير جمال مسلمين من يا sandu na iwa ni ile benya wacheza za jiji na kuja hayo aida amfani kame mini amfani yangu ya miji mini amfani yangu ya ile tofadhali mini amfani yangu ya ile shawa juhudi hayo mina amfani haɓo ya da shayo ne ji ima bai ji shi na gana man shiga wa gaga wangan baki ci da wani wa ebe na wangan da ya dubbo duk da ne waye wani wayo to wangan kuma gora je kisha wani da yiwo shi na wani wayo to na boka ya yiwo na na ta yiwo shi zuwa shi rotu boka ya da shayo ne wangan yin gana kan dondo a ga ji ku ki ga wai sai fa alkhairi kama na so da shari ya wa sai fa ko da shi kada so ko da ko ya yi bare so ko e da ko ya yi jama'a musulmi shi ezana iwata fa pa ewe yi da gidan shi so shi jin adike ya wa ya al'amariya emana na ji udasa ya ezayin da yi shiga to egwela man shiga ale alghiratul mahmuda amma dai alghiratul mazmuma egwela didi amma dai egwela wanki da wuce ewa da zan zagi wanda egwela wanki yin yi alamar egwela wanki wayar zanzali mutum fifata gan ẹgbàmì láti ọba ń ra yìí lóṣì lẹ́yìn ara òyò náà káàkiri pẹ̀lú wọ́n jẹ tó yẹ lóde ń ra yìí etí ẹ pàdé yọrọ ojú ọ̀nà sí ha ògbòmgbò sọ́lọ́sọ̀kú na ṣáàlì wò wọ́n ní zai wannan amma ya fara daidai ƙoƙari ya zage-zage ojúri fata lókà ilẹ̀ gbá wọ́n lọ́la tó tó fẹ́tò jẹ́bẹ̀ bí ọ jẹ́ni lè wúyà wọ́n lè kọ́ sí lè yọ ẹgbẹ́ náà wọ́n yẹ kí n nà yìí sí bíríkì wọ́n ti gbé náà sí ilé ṣe àwọ̀ abèdè sàǹsà yìí tó ń lò wúkà ilẹ̀ ẹgbẹ́ yìí ni wọ́n yìí nà lọ́wọ́ sí ẹgbẹ́ náà débi cewa kasa yi tuya galiyo nínú ìpàdà dédé ọ wọ́n ká ìgàgá yẹ́díkíwẹ̀ ìlọ́gbòrin bá wọn wọ̀nà ọ̀tún wọ̀nà olóògbọ́n ní ẹ̀kọ́ sápa ẹ̀kọ́ sí ìlọ olóògbọ́n bẹ̀rẹ̀ ẹkún ṣúgbẹ́ náà múrì kó rájá àǹfààní sí gẹ́gẹ́ káyá máa bẹ̀ na lọ́gbà ilé ṣáwọ́ kowane kaunar su ne ya muna labari ne ji faruwa sarari na wasu ya ba gari ne ta duniya wo ɗaya shi ba da da abu da wasu ɗaya ba wo amma ya wo gina lomi tsoron wanda ta ji na shi wuce yoshi ebe wo wasu ne shi wani musa ka taura lokaci mai zaka ji wasu iri amma ya boye wasu iri da ya ku alfashe na shi idan ka kayi da gudu malama gudun rayya ekwana da yiwuwa na lara yiwa wata laka da ekwana ba don cire da jirgin ba ta wana gudu ezayi zayi shi esu da turushi esu da turushi ita labar ya kibo ita labar لنا أحد أكبر من الله عز وجل فلذلك حرم الفواحش ما ظهر منها وما بطن ولا أحد أحب إليه المرء من الله عز وجل بل شرنا إن الله يدار والمؤمن يدار وغيرة الله أن يأتي المؤمن ما حرم الله سوشي ولا يدار مؤمن ولا يدار ẹgbàrá ẹ tó ṣí ma wọ́gá ìwò lè mú rèé tàbí ètò ọwọ́ ṣàrá àwọn ìwòrán tó ṣàrí pé na ẹgbà gẹ́lù ìwò ṣe jẹ́ àṣìbọ̀ gbogbo ẹgbàlá nìyí ẹwà tó kò sọ̀rọ̀ ojú ẹlùmí àmọ́ ẹgbàlá wà ń yí ìdánúwẹ́ báwọn sá ẹgbẹ́ tó rìn fàṣà ẹgbàlá wà ń yí ìdánúwẹ́ lẹ́wà Bir et bana vaki meşeriye cennabe ile ugaya gelirse ege ugaya. لو رأيت رجلا مع امرأتي لضربته بسيف غير مطفئ ذلك لضرائب الشيخ الذي مني سلم دبيبو بيقول لك أفضل ذلك في السوقين كشف قبيل غير الصحابة ليبين أن سائل لا تعجبون من كيرة سعاد يلا يبلا يجي ما ما تجي يبلا يسعد ملوكا بليري ويوجه لك ذكروا لأن أجر بي والله أجر مني أنا بإذن الله يبرا جساد توشي من الله يبرا كيف يا مسلمين صار إبلا ودي lọ́mọ ìyáálé oṣù sàndóńdò náà sọ̀rọ̀ ìyáálé ẹ̀wẹ̀ wọ́n ti bá sọ̀rọ̀ bá wà náà ẹ̀wà bọ̀wọ̀ náà wọ́n sára lọ́wọ́ ẹ̀sẹ̀ na usman lokacin àwárí jì í gada ní umara yìí ni ó lokacin abubakar shi wato na biyu wato kuma bayi na shi na shi na sai na wa alkurma yau ce ya kima ya gana wani musa mutunci muka koko ya hawaye da ita da ya alaka shi na waya ce wa ko waliya da ba wani zo da ya zanna yi ta wani da aka ba ba lokacin da wani shi e ba ce ba na jigawa ya kawai a gurbin ‘yan wajen nan zama ya laka usman kura a fara na kai gauba wuce sai da usman ya wato ƙur'an wuce ya gurgu ‘yan wajen wasu ƙur'an da na ke zama ‘yan yana kayan jama'a wulaya ne da mai so shi ne ga fasai fi kan kuma ìwọlé ìlúlẹ̀ mọ̀gálúgbà ìníwè ìdàmú òkú òjìjì bí ilé tí ó jìjì bí ilé bá kìí kàjì bí ilé o àṣàrá ẹlà ẹlà yìí ẹwọ́n àtọ́lá ẹgbọ̀rọ̀ ètíṣà ní ìbò ètíṣà ní ìbáṣẹ̀ ìsáàlì ìṣẹ̀lẹ̀ ní ìgbọ̀láṣì káàkiri dẹ̀dọ̀bá mẹ́mú mìíṣọ̀ aláyìí iṣẹ́ alẹ́bí muhammadu sallallahu alaihi wasallam قرآن ذا وأزواجه أمهاتهم إذا شاء الذي نائر نشأ يقوم بنشأ gwamnati na na aisha ɗaikon wuce ya koyo na kata yi yiwuna gan kata kogo a nan sallallahu alaihi wasallam ta tsaya albaƙi ugai ko sha bayan madina ciyo etin lula ne su ya ɗaikuna shi ji ko sha ba cikin nauna na na aisha wajen na ẹ̀ṣẹ́ ìwúṣe ìran wà tó lára iṣẹ́ àwọn lágbèrè tó àrẹ́bì Muhammad sallallahu alaihi wasallam tó náà ní ó wà kátà wà láàyè lámẹ́ṣì wà ilé náà kó kátà lámẹ́ṣì tó lọ ní ìran kátà lámẹ́ṣì òṣìṣẹ́ tó yẹ gbàdọ̀ wà wáyé kúrò ní wáyé kúrò lábẹ́rẹ́ ṣẹ̀rí àkàrà ló jẹ́ gbàdọ̀ lábẹ́rẹ́ Lọ́wọ́n ká ń pẹ̀lẹ̀ kátà ìyẹ́wé bá ṣe àwọn kátàlọ̀ àṣírí náà ìdẹ́wẹ̀ àjọ lé ìdílẹ̀wà tó dà sí kátà mi yí lọ rí. Ó yà á ìwà, á ti wà ọ̀. Ó jẹ́ náà wà lélẹ́ lórí ìpàdíyà bẹ àwòṣe ìrìnlẹ́lẹ́ ìgbà. Wà á jí ọ̀dà ẹgbẹ̀lá wà á jí ọ̀. A ṣe kátà ní èrè tí ò ti fàrúwa ní àlàámàlẹ́ ẹgbẹ̀lá náà. Anas bin Malik da ikuku da shi da Annabi sallallahu alaihi wasallam kan lokacin da shi ne ne shi ya da roda en ni shi da tribu en ni shi da gata ni da lore en ni shi da ga da bici wa Aisha tiwo ura kawla ila rijali kathiru ajiyar fashidan ita shi ba ne da wannan shi an kuri imanin an kuri ibada wadanda amma tashin labirin ramu ya shafa wuya laira na mariya garira na khaliza garira na fatimai garire da na afiye amma ciwon na na aisha wai ciwon ainihin shirin gasari da na tattalin shirin da ba sai kici fari da na gami ne na da shi wala fondo show asibu gala da ya da bi muhammad sallallahu alaihi wa sallam annabi wata kafin aisha na na aisha ɗaya ya kukuye don da ya yi shi ne ilabi a nabi sallallahu alaihi wa sallam na na aisha bai don kuku ne wu ɗan yi shi bai shi ya ibu sallallahu alaihi wa sallam jọ obi okwu yi shi ne ya وفي قيمش اللي يكفيه وفي قرنين يتحاروا شيء وكل أنجش نرمي ويكفيه عائشة جهرانا يوجي قارت أمكم إبلانا يا إبلانا يا àdájú fẹ́ ka kókò díkẹ́ dagarẹ́ bá bára òfẹ́ ló kẹta àìṣà òfẹ́ ṣíwò òfẹ́ lára kókò olóòrùn ẹ̀jọ̀ Gbogbo tí ènìyàn òṣèré ìṣòro Nàìjíríà mẹ́rin tí ó kò. Sáàtẹ́ ìfẹ̀lá ní máa láàpù lórí wáwùn. Ẹgbẹ́ káyìí mi wá wà ó ti dààmú wáwùn èdè ti wọ́dà rẹ̀. Báyìí kúkà jọ tó súnú gbẹ́gbẹ̀gbẹ̀ bí wà ṣètúkú àmọ́wẹ̀ èdè tó láàrín wà ṣètúkú wáyà. Ẹgbẹ́ ni wọ́n wáyà. Gbogbo ìní òṣìṣẹ́ lẹ́ẹ̀bẹ̀ tí owó tí ó kẹ̀kẹ́ ìwọ́ wà. Gbogbo ìdàkùnrin hàn ní ó ṣọ́ra ìsìn àwọn olóòtò lórí wa bó ti kẹta tó ti lọ́gẹ́ ti ra ẹtí ẹ̀gbọ̀nà ọ̀nà wọ́n tó àdídá ló ètí àmì ti wọ́n à lé rí ní ọdún tí ó gbẹ́ ẹ̀gbọ̀nà àwọn akọ̀ kí á lè rẹ̀ wọ́n wà ní orí sí ní ákẹ́lì wọ́n tó dàgbù yìí nga àlàbù tó lábẹ́ àdó ẹgbẹ́ ẹnu wọ́n wọn lọ́wọ́ wọn lẹ́yìn pẹ̀lú sáré ọ̀hún mùsàmà kẹ́ ẹ̀gbọ̀nà ẹni wọ́n wá lóyìn ní wọ́n sáré Yin wani kayan mata ladar rana na zai lawa ga na haƙi yana cikin wasu bajata wani ba shi kawai zai shi su mata yi na cikin wani na haka ne gwamnatin mai musu da shi E, kwallo wani da mu zai wannan zagi wula lumayen ebola an shiga wani lokaci a nan sallallahu na wasallam zai yi na na aisha ga àgíntí láwọn ilẹ̀ ẹgbà dàdá ìṣàfẹ́ ìkàtẹ́kà níbi gan wà máa ní aláyà lára níbi àlàníbi kí a kátà àti àgẹ́jọ sí mi ní àláyẹgbà yìí ni ẹ̀kí lòṣòwò wà kí wọ́n ẹ̀gọ́ Bẹ́ẹ̀kìní kí bá yára rẹ̀ Muhammadu jíra na sallallahu alaihi wasallam, ẹ̀kù yóò náwẹ̀ ẹ̀tíṣà ní gbọ́nà ẹ̀dùn lọ́wọ́ nàlẹ́kọ̀ ẹtí sáré wọ̀ gbogbo máa yàrá yìí wọ́n lẹ́yẹ̀kọ̀ wọ́n ti ìlú owó wọ́n ti ọ̀wọ́ àbáwọn yìí dé àlọ́ká ìlọ fẹ́ láwọn báwọn ìdán wọ́n yẹ kàwọ́ aṣàrá ní ìrẹsẹ̀ owó máa ní ìgbàlá yẹn zàyé shi nan e wannan ba shi ne wa na kasa ta wani zama na hannun da don da gaske su nuna ko da baya ko ga sai ba da sai e wanda ya yi wanda aka ta ta wanda aka wanda ya zama da ga gina gaske wani da aga da ya mu bai shiga wani amma ina yin shi ya ce Muhammadu ila ya mu lamba ya Muhammad sallallahu alaihi wasallam zama na da hafsa wa shi ne sabar yayi yu wanda na da hafsa الذي ويا وجدت ملائكة بالقلوب ويا الذي صلى الله عليه وسلم لا راجي خلفه فإنها كوامة صوامة حفظة نوريانا أولا شيء إما حفظة يقولون يدوكوا لنافلة الشرية ويدوكوا لهذه نافلة فيها فأنا حفظة بيتنا ونوجي لذلك شوجة محمد الشيعة ويالي sallallahu alaihi wasallam kun bi kan ga ga har tuwa a'a wannan da ayata ita da ba ya wuce kin da na saba ya wuce da da a ga wanda ga sallallahu alaihi wasallam ga sallaci ila asar wanda da wanda ya ka kai shi shi kaka wanda ga da ban dole ya sani wani katali ko da wanda ka da katala da hasso da yake da yura ubara wasi wuciya a sai aisha ta alamar wuce da aisha ta uku na takataya da na hafu wani kuni ga wani kila da bita ga ka ka ta yi hafu a gugu wanda ya ga ka ka duwa ya ɗaya ga ka shiga ne uku shi da labari na eku a shagana da hafa yawa lóde ni wọ́n lára àgbẹ̀rẹ̀ àjẹ́ kẹta tí ó dẹ̀wọ́ sí dàdà àìṣà lọ́wọ́ mọ́lá ṣíríkì àdàdà hafà ṣíríkì jọ àdàdà kára àjẹ́ká dẹ́ka tí ó rẹ̀ wọ́n ta sí ilé ìṣẹ́ pátá don don da riga da ta ruwa da sa'an ne na san su har wula hankali a kan haka ke na wayo ezan laladan zagi da rai yau na haka ta ta wani ezi to da shi ciwo malama don haka yi bala wala ya ba kauro na mu da shi da ya ba gbogbo wajen siyasa da ya yi sai da wani da ya yi Nga Allah wa mílíọ̀n ìgbàlẹ̀ ìwọ́n ní ilẹ̀ Ela ipa a ilé ìgbàlà wà ní gbẹ̀rọ̀dá ẹgbọ́n ìgbẹ́ ilẹ̀ ṣe ela yẹ kí ilẹ̀ ṣe tó ṣe ní wọ́n ìgbẹ́ ìyàwó yàrá àti àwọn náà lábàárí náà dáadáa wọ́n dàtí ó dàtí ó a ó rí ìgbàlà dáadáa gẹ́gẹ́ ìwọ́n yóò ṣe. Ah, ẹ̀rọ àgbẹ̀sí wo tó ẹgbàlà dáadáa gẹ́gẹ́ ìwọ́n yóò ṣe ẹgbàlà dèdè wọ́n wá jù láyàwó. game da hoto sai da wani kuma shirya ne na da ita ebe na obi faruwa ya zai gori shi lokacin na nabi sallallahu alaihi wa sallam wuce madina da na yi shirya yi labari zai lokaci na wuce gande na na safiye na daga ya kura lórí ẹgbẹ́ na na safiya wọ́n lá àánú sauri ne ya ẹ̀kàbí lọ́wọ́ ẹgbọ́n náà lọ́sọ̀ sí ẹ̀rọ àlórí bá ìwé rẹ̀ wọ́n ṣàṣàdá ìwú láàrin èké sí bẹ́ẹ̀ kí wọ́n èyí náà olúwadà wọ́n pè bẹ́ẹ̀ lójúwó. Gbọ̀dọ̀ náà yìí ṣá ọ̀gá lórí tẹ̀sí náà lẹ́bí gẹ́gẹ́ Màdínà ọ̀gá lè náà lọ́sọ̀ bí iye náà wọ́n láàrin ilé ẹtí náà ṣe. Wọ́n máa ń ṣàyí sọ̀rọ̀ ojú èkó ètí Nàná ìṣàná òfin ìdálàmà ló gbogbo orí ìṣe àwọn bàjì ó tàbí dáńdé lọ́wọ́ ìbàdàn ìjẹ́nu rẹ̀ ẹ̀ndùn bá ń gẹ́ẹ̀jì lọ́wọ́dá adéjù náà ìwọ́dá aláàkéwà lọ́tí tí ó bí dáa náà wọ́dá ẹgbẹ́ ìpapọ̀pọ̀ ayé ló ṣe ìgbàdà ní láwàrí lọ́lọ́ dáńdọ̀ sí ibùbà kútàlá lórí àwọn ọmọ ìtàdà wọ́dá ó fà á kí wà wọ́n lẹ́yìn dáńdọ̀ sí gẹ́ẹ̀jì zannaba ìṣèlúwà yàrí ìzọ̀rọ̀ tó kúrò lókèsí nàìjíríà zàwọn dáadáa aládàbò ní kọkọ́ wà yìí ilé oòrùn dáadáa yìí pé ìlànà ọ̀rọ̀ yìí wà lọ́dí lélè tó wà mọ̀ àmà òdò òdò nàdá ìṣẹ̀lẹ̀ lókèsí náà nàdá sọ̀fí ẹ̀ṣí mi náà òfin ìdí náà mọ́ yàrá àbàlẹ̀ òṣù ìlànà ìgbé gbúdù lórí ẹgbẹ́ tó ṣì usafari ina da zai gudu nuna ciwo ya wuce da kanga sai lokaci ne zai ta da kangan hulo ti da yi wuce yau a sa da tsoron nawa ne wa tsoron mamuli a da bisha tito ne a da namuli domin soso wani wuce àdẹ́bí fẹ́ wọ́n tà àdẹ́bí fẹ́ lè sọ̀rọ̀ àdẹ́bí fẹ́ sọ̀rọ̀ fẹ́ wọ́n wáyé àdẹ́bí fẹ́ gẹ̀rẹ̀ orí lẹ́tọ̀ kí wọ́n lè yé náà yóò ṣe é kí wọ́n lè lè na àìṣà àgbà tó ṣùgbẹ́ wọ̀nyúlù ga yahudiyya to binti yahudiyya dole yan wudanci yahudiyya na wata shi ne na wata yi yahudu

da tsari wannan ya lai mai ke da jiwon wadda ya lai mai ke biyo da jiwon wadda kuma yi da barka koyo a turu ba da yawa da ne to a da za su yawa a shaga malaika la turu da wa da yau da yi da wata da gwagwada na isha kuma da su dai bisa ciya yin shi ya zai sallallahu alaihi wasallam jama'in musulmi shi min yawan

lalá aisha rán alẹ́sọ́lọ́lá wàlé wọ́sọ́lọ́ wà tí a ká tó dúgbà tí a ló jìrọ wọ́n jà kúrá jí lẹ́lẹ́ yìí jù Wọ̀n tí wọ́n ti mọ́ ṣíkọ́ tó ṣe ọ̀fẹ́ ìgbàgbà, ètí ọmọ àṣà ìrọ́dà ó ṣe ọ̀. Bẹ́rọ àti ó rá àlàáfẹ́ ayẹ́ ti gẹ́ta ìrìnṣọ́ ọ̀lá ìtọ̀lá ìkọ́mà ìgbẹ́ ìrìnṣẹ́ tó ṣàkùnjẹ́ ọ̀. Ó ti gbá mẹ́mìí rọ̀ wanda ki zai baza yin kwantoci na dai a bishan makantoci a zo makantar wani ruwa amma ya na nan so da nan nan so sai shi waya ya manna ce yuga yin na cikin to ne ba shi kuran jina wani a yi ti lawi yau ga a doji an kuran jina kuran na waje na yi mamaki wugan layi min nan to ci jawa ya mace biyu ba zan ga shi shi shi e ba kuma kuran na ni wale wuri kuran da ya kuma ga kura ya ci ƙarfi ne da kai biyu mu ga a shi da wuri wuce Mutum na jiwa, bai e wa jiwa mafi jina ya adalci daidai su kwasa. Ibuna da almar wuri wanda wasu ne rayu e kan don da wani bai wa yawon. Dole kama shi ba ko hanyar to da wani da kita kicewa da shawo ba. Wani sai da su su koyaye an yi adalci ga na aisha ga alaihi sallallahu alaihi wasallam wa kuran ji ga da yi wuce kuran ci an cikin gobe da yana akwai lokacin da yau yi na da ya da fati ruwa ẹ̀nà yana na hafu a lórí aishe àìlókáyí ọmọ sálàmà lórí ẹ̀lú ṣíṣí àìlókáyí ẹwọ́n ọmọ sálàmà lórí ilé ṣí àtàrẹ ẹ̀kìmẹ̀yà owó ẹ̀ sáré lórí mú ogata an waye da mu waye wanda to bai ba sai a ci to ko tura ne yake ne o musalama da ilahi dura ila hikma kulo mini ele waye mu wala ugai dunna da Muhammad duwe waje yake a wafa lokacin da duka da ni wani annabi don mu shi shi zuwa ne ko zuwa da wani lokaci su ba ibn gani shi jiragen da koyo habasha lokacin shi maka na a jahiliya ya ta da marina na wato ya zuwa na emancin shukar shi shi wani ake rada ina da muhammadu ya sallallahu alaihi wasallam don haka ya da ta fatici da su bai tiri etira ló wà lóòótọ́ ẹbá wọ̀ nínú pé bá ń tán lọ́gẹ́lẹ̀ fún wà nínú ọ̀nà lókè sí abẹ́jẹ̀ ẹ̀dá yóò náà wakiwa zuwewa na to shi da ba mu shi ne na lokuta da da jeji e ba e te no wa be ba de ni e ba o ti ni sa ro yi ti be a ti so ku ro ya ju ara ri so lo na wa ni o so lo na do do ko shi دعي اللهم أخلصني مصيبتي وأجرني خيرا منها وألقني خيرا منها الله شكور لكان يدرك شيئا لهذا إيواني ذكي أليم يدرش وهذا الخير من نوعي نقوم ليه الزوطو وفيه وسلم فيديو ونبي محمد صلى الله عليه وسلم أنا اليوم دير رواج وقال لي اللي يقول بعد أخوانا amma wani ko da ya gaci ko ma shi da ko wa zo wuyo ba da aka fara da da ko so shi ke shi da ke ka sai ko no dai mu da ni da wuyo kuta ne farko wa ku ko da kai ne ba ba shi ne la ba tawi hatta la ne ba la ka shi ne ne shi ne

gbogbo mi ìrètí ìṣirẹ gbajúgbà ẹ̀ nínú gbogbo ọ̀gá wọn ní dánwàdà etí wọn náà ọ̀rọ̀ ìwà nìyà alẹ́bí sọ́lọ̀ lọ àrẹ sọ́lọ̀ fẹ́ ìlú ṣe rárá ẹgbà obìnrin náà ká etí ẹtí wo etí ẹkàrà yìí méjì ọ̀gẹ́dẹ̀ lórí rẹ lórí Muhammadu ajẹ́lá kàrà yà ló mọ́ bá sáájẹ́ ó ti kàrà yìí ó lè wọ́n lè ó mi nígbà ṣe tí ẹgbẹ̀lá ọ̀rẹ́ àgbà tó ṣe àdúrà ẹran orí tó ẹgbẹ̀lá inú rẹ̀ wọ́n bá lẹ́ ilé ọmọ ìṣẹ́ lè gbẹ̀lẹ̀ agbáwọn àbáyà jẹ́ bíwí gbọ́dọ̀ wọn lé sọ òfin wà fún wọn ní kí àwọn àrẹ ìdẹ́rẹ́ àdúrà ní ẹ̀sọ́ ti ráyí wa ń kúkú wa ń kúkú ètò Muhammadu sọ́tọ̀ lára sọ́tọ̀ méjì dákẹ́gẹ́ to umu salama na ake fati ruwa bangare na na aisha da bangare ya umu salama da wannan bangare ya umu salama shi a jika tura na fati wani ba da muhammadu sallallahu alaihi wasallam ruja da yauci da sha ya boye ti da na wani da ya gira abu ba da na aisha ya fa ibn ali ya كنا كتكاف عائشة الخير هي تنشيك تابل من الخير هي أخوة هي كنا لله كتكاف الذي شكك بفاتي ليكوك بمجر يقوم السلام الجاية كمان يريد أن بين أن حفظ لعائشة مجو دينا من يوم يوم ولو عندي يقول ولا أنت لأنا كنت شيء أخوة بسواتي abẹ́ ìgbà fún ní ẹtíwù àìrẹ́rí ẹtíwù àìrẹ́rí àìgbà fún tàà ní aláàrẹ̀ òtọ́lá bú àtẹ́lẹ̀ àríkà bí ọmọ ṣe àtàlọ́ sọ̀gẹ́ni ẹgbà lọ́rẹ̀ àrà hàpù àgẹ́gẹ́ àrà àìṣẹ́ lọ́rẹ̀ ń lọ́tọ̀ àìrẹ́ àwọn ìyá àmà ìdí èdè pàrọ̀ Àbẹ́rẹ́ sọ́lọ̀lọ́ àjọ̀sọ́lọ̀ á dẹ̀nà wọ́n ìgbà bára láìṣà pé bàbá dẹ̀nà òṣò mẹ́bẹ̀ àìṣe. Àtàì gẹ̀mínà náà na áfẹ́ lọ́tọ̀tọ̀. Lọ́rẹ́ gẹ́ni kúrà títà gẹ́ni máa dẹ̀nà. Ẹ̀bọ̀n tó lọ ìdàpà tí ó ní ká tí ètù tó lé dáadáa ẹ̀yọ̀ ń ṣe lọ́bẹ̀ orí. Nà na áfẹ́ fẹ́ ìgbà gẹ́ni náà láìṣe gbọ́nà fún yóò. Àtàrà ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ dẹ̀ wùtú jẹ́ tó bá kẹ́kẹ́ tó tó pé nàrá ìṣàdá wọn wọ́n ẹ̀dà jẹ́ tẹ́ ìwò ẹgbẹ́ àṣìlọ adé gàdánta ànẹ́rẹ́ ọgbà àìṣà kátà àwọn ewu ọmọdé wọn pé ẹgbẹ́ àwọn àìṣà òkè wọn nà yẹn lè bí ọ nàrá àṣẹ nàrá ìṣà tí wọ́n ti gáàjẹ wọn náà ẹ̀ẹ́dẹ̀ wọn lọ sí ẹgbẹ́ ọ̀rọ̀ yìí ni ó gà láyé pàdé lè òṣì amma ya su da suku da shaniyar alamar yin balaga jama'a shi wani da shi idan da ya zashi kaka amma ewu eh wani da shi shago ina ya wadda ce a ne gurguru na agatiyar alamar yin nasiha da kuye kaza yawa ga ina bayani gira mu da wuce gwargwado ne ga na social value فإذا شمسنا تشفى إليك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سورة الجامعة الخير بهذه الأيام الجارية بهذه الأيام الجارية سورة بهذه الأيام قالوا لا شمسنا سقوطات من بينك kafi nila mai kilaya mai mai mai da tsarin wula a zarko da intendo yayi don shaba ya yi mai kuga gada ijana haiti ya ce mura ila jikin biyu wani yanzu faruwa ilai jiya da ta zuwa ayyukan ce su da yanzu ne mai ke da rigayen mu sai da rigayen mu da yaji kashin wuya yi ko yake wu yanzu yi ba da jafar sojin gudun gani mai da riga ke wani da ala yi tuwa ko ɗan kodin wato wato ne ya abu ta yi da wani wa wani ce wani wato wato ke tsohon shine gidan ɗaya da ya zai gina ta wuce na man da nan wade na turanen wuce ina a yunan irajiya tura da wucin alaƙe irajin da shi da wuri ya cewa yin su shajirar a ga iji irajin na wuce turanen da guje da ya shi shi Abdullah ibn Munjal. Òṣìlàyé Abdulhamid ibn Munjal. Òṣìlàyé Ejìlàyé lé lọ́wọ́ ẹ̀wọ́n. Ejìlàyé ní àwọn rẹ̀. Àmá ẹ̀dá kí ni lórí wáyà o. Ìrẹ́dùn rẹ̀ àtúrà. Ìrẹ́dùn rẹ̀ Bẹ̀rẹ̀ ajé ìdúgbò. Yẹ́rẹ̀ bá ɗan nan ya ce wannan a yawon wushi baki ganin da wushi da shi ba wani ba wani yau ta ci wa ya ce da duwa ne sai wani ya ki da ki wuce duwa wani da wuce wa wani ne sai nuna ake nan wanda an mutum da ke a zama da wuce da suna ko ke da wa ɗan ruwan fi da

mutu ya hajjar zai yi sai ta hannun da ne yi mulku so ne ta hawar nan mutu ya zo gaga a ban da yi wa tiki a ne injin da wani riga a tuna wa tiki a ne zuwa noma mai a google kuma ya ta zago da duba da shiya wajen gani da gani da gani da ci ya zuwa ne da ya gobe wa shi a gidan inda wa ta yi lafiya goyo ne a ci ke tare da ake da tsofaffi ba kudewa ma a kuji a bayan da ikwaje shi alaƙi da na jirgin yin da tafi manyan

غير الصلاح وجه الدين sífà òṣìṣẹ́ ìtàrí ọ̀nà ẹ̀bù tó. Ẹ̀wọ́n ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní àṣìṣe ọ̀dẹ̀ náà jìgá ní ìfẹ́kíwà nana ìyàwó náà. Wọ́n ìgbàgbá ẹgbẹ́ bẹ̀rẹ̀ ní ṣe lòṣù ẹgbà àdíyẹ. Kágbóṣí ẹgbà ń dàgbí kárí àdíyẹ fún wa. Wọ́n á lo bàbá nàìjíríà kárí àdíyẹ lọ́rẹ́. kuka tsage da lafi zake riki karba coto ba yi da kada mana kuka lokwayi ina zake riki na wato ina lawa da zake riki na zamanya albarkatu da shari'a a ganin amfani ya huza kuma ce da shi e bayan alini shafa e bai ke zuwa yi na ajiyar da shi imani ajiyar da imani wa ko kayan ajiyar da su da su kodin idan bayan zaki shi eh, biwa eh, yi na gaba da yuka e milen zaki ko ce e to ha su yi ufe je buru da hali da shi to zaki ke da mini masla shi wanda da wanda wanda ke kirki da yawa wajen da ya mukwai ba da kuma yau da wanda nga te sokwe wa wani yi na da te sokwe gbogbo ti fa jùlọ na wèé jẹ na ti fa lé o ti kó wúlọ́dà yìí yọ àdìyí àdìyí àdìyí ni máa kájọ sọ àdìyí ní nàìjọ kájọ tí máa ẹyẹ nàìjọ tó àdìyí rẹ wọn lọ fèrè sí àyè tó ti yòwé lọ láyà nínú àlùmọ́ yìí wà á ní ẹ ti ti wúlò rí àfọlẹ́mọ́ tó ti tàwọn bẹ́ẹ̀ bóyá wọ́n máa lé ní wáyé ti ti Dozimau tunaona unawadaika wẹ́n bá àwọn akádòsí gbogbo tọ́síkà òṣìkú èjìlẹ̀lẹ̀ dárúbíà èjìlẹ̀lẹ̀ òṣìṣọ́wọ́ ó ti jẹ́ tó wájẹ́ kàtí mẹ́yà ẹgbẹ́ tó ti jẹ́ kàtún àwọn àbìsí àyàwó àyíyọ adébánẹ́lẹ̀ tí ní ẹgbọ́ ti ní àyíyọ adébàbá yìí ló ṣe lọ́wọ́ ní kàtú lálùbá ń lọ àmọ́ àbàtì rídá nínú ọgá tẹ́ ìlú wà ní ìrẹ̀lẹ̀ ọ̀hún àmọ́ àwọn òṣì wọ́n lè wọ́n bá tẹ́lá tó ń lò. kéèkà ẹ̀rọ ọmọ kàtú ìkáyí bẹ̀rù sọ̀kú wọ̀ ìkáyí àmọ́ ẹni ìdíkà kẹfà bẹ̀rù dáadáa ọkùnrin ìrìnà dẹ̀ka bèèjì bẹ̀rẹ̀ sọ̀kú pẹ̀lú dáadáa ọkùnrin àbúrò sàfáà tẹ́ ìlú wẹ̀ àbá ẹni wọ́n sì fà ولو فيها أزواج مطهرة نجعل لك فتعلي وجه بيننا ثالثا وجه شيخوا ولا أجل الجنة أما كلا يدرس ومولا يدرس Ọjọ́ ìjọba ti láyé náà lè bó tí wọ́n ń mú ẹ̀rọ lórí bá ìdàgbò ẹ̀rí lórí àṣẹ́gbà. Ìjọba ẹgbẹ́ mi bá lè bó tí kẹ́lẹ́ lè fi ìrùsáfà ní ṣe lé ó pé lórí lọ́wọ́ pé ìdàgbò so yana yin doku bai addini ne da ni suke so shi amma su ba su kone da wasu ana lai addini ke dole a ɗari muhammadu shi kan ba sallallahu alaihi wasallam hadisi ne ya tashi ba wani labarin ya yi waye ne mu wani falo ebo ya yi ebo babu ebo duniya ne su ya baku wani amma shi ga yi ba gabar da za su yi ba ku ji kwanin yi ya shi akan wutan mara wannan kullum ga abu ya fiya gurguru yana siya wọ́n ju ẹ̀ ṣe yìí. wọ́n ṣe ìmọ̀ ìlú bọ̀rẹ̀ wẹ̀. alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin kọ́ńtà àbùbáríkò da ìyàwó nínú bóyá ẹ̀bá ẹ̀ kọ́ńtà àbùbáríkò da ìyàwó nínú ya ẹ̀bá ẹ̀ kọ́ńtà àbùbáríkò da ìyàwó nínú bóyá ẹ̀bá ẹ̀ sọ̀kọ́ àbùbáríkò da báyàwó bóyá ìyàwó sọ̀kọ́ àbùbáríkò da ìyàwó nínú ya ẹ̀bá ẹ̀ sai ta albarko da yawon na jibu ya eba yawon yi bayan yawon sako a wuce bufi mini ya albarka sako ya dusa lafiya sai ce ya dusa lafiya sako ba gangan da shekani da don da wata ya gani ya gama ta ya da gani cewa zuriya shi wani shi maje a jajin ya musulunci taimakona sai cewa zuriya shi wani shi maje a jajin ya musulunci taimakona tare bayan suna ya annabi muhammadu ah, na sallallahu alaihi wasallam a bagina yi je min yin yana sako ya baci shi lana yi jẹ́ kúta kúta nínú sọ̀kú ya ẹ̀tàkì lana yi jẹ́ kúta kúta nínú sọ̀kú ya ẹ̀yìnkì àtìgbà ẹ̀kọ́ yìí sọ̀kú ya tẹ̀mọ́kó ẹ̀kọ́ yìí sọ̀kú ya tẹ̀mọ́kó ẹ̀kọ́ yìí sọ̀kú ya tẹ̀mọ́kó tó kọ́ba yìí tó ẹ̀kọ́ yìí là yìí tó ìjà bá ń lọ́nà ojú kàdé yìí ń tẹ̀ ẹ̀ zànà àjídẹ́ ilé ìdìrí ẹ̀wọ́ tí wọ́n là لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين